situated at Jago Village Road off Adébùtẹ̀ Foundation, Ìgbò Olóyin Ìbàdàn. Ìyàrá Amúníyà, Ọjọ́, UI Àtàgbègbè, ilé ìwé àgbàyà ìkọ̀mọ̀lẹ́kọ̀ọ́ ìwé àtẹ̀sí Islam ti wà láàárọ̀ fún ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó kojú owó tó wọ̀ rẹ̀ ò kájára lọ. Afọ́n Akademi ni ọmọ ọmọ yín wà. A wà ní Jago Village Road off Adébùtẹ̀ Foundation, Ìgbò Olóyin Ìbàdàn. For inquiry, 502 or 0906 881 2813. Alfoy Academy, procuring a balanced education. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Akí ẹ̀yin olùgbọ́ wa nílé, ètò yín ètò wa Alhuda, eléyìí tí ilé ẹ̀kọ́ Afoy Academy àti olùkọ́ rẹ̀ Àtọ̀lẹ́ Charitable Foundation ṣe onígbọ̀wọ́ rẹ̀ òun ló ń dé sí etí ìgbọ́yín pẹ̀lú ògo ọlọ́run àwọn àlùfáà wa tún ti wà níjókòó tí wọ́n tún máa ṣàlàyé ọ̀rọ̀ fún wa nípa ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ nípa àwọn nǹkan wo ló já sí wípé ní ó lè mú wa ká tiẹ̀ ṣe kí ni o ká má gbààwẹ̀ nínú oṣù Ramadan tí a wà níbẹ̀ yìí. àwọn àfáà wa tí wọ́n mọ báwa ìrànlọ́rọ̀ yìí àwọn náà ni fọ̀dílẹ̀tù Sheikh al-ustaz Luqman Ọlálékan Kharashi tí wọ́n jẹ́ olùdásílẹ̀ àti olùdarí markazul kharashi lè tahfidil quran wa dirasati islamiyya ilé ẹ̀kọ́ náà kalẹ̀ sí pégbà muslim area ń bàdàn. àwọn ustaz wa ni wọ́n máa bá wa sọ̀rọ̀ báyìí káwọn nǹkan fìdílé kàmá bá wa kalọ̀. fal itafaddal. a'udhu billahi sami'in alim minash shaitani rajim bismillahir rahmanir rahim. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد يرى لي gẹ́gẹ́ bí wọ́n ti fi tó wa létí àkọlé tá à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ lákòókò yìí òun náà ni al-a'dhar al fi Ramadan àwọn àròjàre èyí tẹ̀sìn faramọ́ àwọn àròjàre èyí tó wọlé nínú ẹ̀sìn téèyàn lè torí rẹ̀ tó lè máa gbààwẹ̀ islam ẹ̀sìn tó dáa pọ̀ ni ọlọ́ọ̀bà àlékiọlá ó bá wa lò pẹ̀lú déédéé ọlọ́ọ̀bà pa wá láṣẹ nǹkan kú dandan lá àfikáṣe tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run wá fún wa láwọn àǹfààní pé àwọn kan ń bẹ fúndì kan àbẹ́kejì wọ́n lè mọ́ lè ṣe é ah, ọlọ́run a lọ́dọ̀ rẹ o tó bá rí bẹ́ẹ̀ yẹn ara lé kí làwọn kan tó lè fà á téèyàn lè torí ẹ̀ mọ́ gbáwẹ̀ tó sì jẹ́ wípé bóyá yóò san padà lọ́jọ́ iwájú ni o bóyá yóò filẹ̀ pátápátá ni o tó sàjẹ́ pé nígbà táwọn èèyàn ń gba àwẹ̀ tóun ó lè máa jẹun tí ò sì ṣe ọlọ́run a ti sọ ó ti jẹun náà nǹkan tá a ti sọ tẹ́lẹ̀ náà àmọ́ lásọyé. alákọ̀ọ́kọ́ ẹni tó jẹ́ pé nígbà tí àwọn èèyàn bá ń gbààwẹ̀ ó lè máa jẹun tá a sì ní rí pé n tó ṣe kọ̀ bá mu àkọ́kọ́ rún ẹni tó yẹ pé ẹni tí ò bá ti ìbàlágà ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún méje ṣé kí n kú là á ọmọ ọdún mẹ́wàá tí ò bá ti bàlágà kódà tó bá tún jù bá ń lọ ọmọ ọdún méjìlá tí ò bá ti bàlágà èyí tá a bá ní ó gbà à ń kọ́ ni o à ń kọ́ lẹ́kọ̀ọ́ pé tó bá bàlágà tán káwé má dàjèjì lára ẹ̀ ọlọ́run ní bi nítorí pé ńgbà tó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ làṣà tó ń ka àwọn tá a gbé gègé sókè tá a ní kọ̀ǹkankan lẹ̀ fún ẹni tí ò bá tí ì bàlágà ẹni tí ò tí ì dọkun tàbí ẹni tí ò tí ì dobìnrin. ọ̀dà lẹ́yìn yẹn ń kọ́ a sọ fún wa pé ẹni tó bá jẹ́ pé lásìkò tá a bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n mú sàáfẹ́ òun bá wà lórí ìrìn àjò láìsẹ́ bí mo kí mi kò sí nlé ìrìn àjò lọ́wà ọlẹ́tọ̀ káwọn èèyàn máa gbàwẹ̀ kún ó sì máa jọ̀sán akálàṣe gẹ́gẹ́ ti sọ fún wa sẹ́yìn bó ṣe lẹ́tọ̀ bẹ́ẹ̀ náà ló tún lẹ́tọ̀ pé kó sẹ̀sà bóyá kó gbà tàbí kó má gbà á kílẹ̀ rí wa ó ṣe ọlọ́run sallallahu alaihi wa sallama ó wà nílé lọ́jọ́ kan lọ́ba rí táwọn èèyàn pé sọ̀kan pété mọ́ ó ṣe ọlọ́run bá béèrè pé kí ló ṣẹlẹ̀ ń bá arákùnrin kan ní arìnrìnàjò ní o arìnrìnàjò ní o lọ́ba ṣubú lẹ̀ lọ́dákú tó ti ń gbàwẹ̀ ó ṣe ọlọ́run bá ní àhà mo ti sọ fún yín kì í ṣe òpin oore pé laisal birru an yasuma fi safar aw kama qala rasul sallallahu alaihi ó ṣe ọlọ́ba ni kì í ṣe òpin oore kì í ṣòpin iṣẹ́ ni kí ìwọ gbààwẹ̀ tí sì jẹ́ arìnrìn-àjò arìnrìn-àjò lè má gbààwẹ̀ tó bá mọ̀ pàgbára arúgbó o lè gbà àtúrẹ́gbà wa táwọn sọ̀háábà tí wọ́n wà lórí ìrìnàjò àwọn kan gbààwẹ̀ àwọn kan ò sì gbà á sàbẹ́ tí ń sọ̀rọ̀ ní àwọn táwọn gbà á àwọn ọ̀rá wọn tí wọn ò gbà sẹ́ni ibi àwọn tí wọn ò gbà wọn ọ̀rá wọn táwọn gbà sálàṣejù omi pé kálukú ṣe é àlàtọ́ọ̀kọ̀tì yàní àlà bí ó kálukú ṣe ní ìkápá mọ́ bó ṣe ní ìkápá tó ló ṣiṣẹ́ níta ń sọ ni pé arìnrìnàjò láǹfààní kọ́mọ́gbáwẹ̀ tí ó sì ṣẹ́ lọ́hùn àmọ́ ó yọ san padà táwẹ̀ bá lọ tán. bákan náà òun náà ni eré tó tún kó ọkùnrin àtòbí sínú òun ni ẹni tá àìsàn ń ṣe àìsàn tó ń ṣe ó jẹ́ àìsàn tó jẹ́ pé a mọ̀ pé kò ní pẹ́ kò ní jìnnà yóò lọ láàrin ọjọ́ méjì mẹ́ta láàrin ọ̀sẹ̀ kan yọ gbà tọ́jú ara rẹ̀ ọ̀yà ó lè fà wẹ́lẹ̀ ẹlẹ́mìíràn máa béèrè pé bó lẹ́sẹ̀ sí gbọ́dọ̀ tó lọ́dọ̀ àwọn àfáà táwọn tó pé aṣáájú ń ṣe ọlọ́run àwọn sàhábà tí wọ́n sì tẹ̀lé pé bá kó rí wọn gbáwẹ̀ kò sábúrú ń bẹ̀ níbàámu sí ikan nínú awon afa àròyìn Imam Bukhari nínú àwọn àfa àgbà tí Bukhari bá láyé sọ̀rọ̀ tó kọ́ àfọ̀ hadith làwọn náà wọ́n wá ń sọ̀rọ̀ pé Bukhari sunni ni kan Bukhari ni wọ́n ah, sọ pé orí ń fọ́ òun mo jẹ́ òrì pé orí ń fọ́ kò sì yẹ kó gbá wẹ̀ ọlọ́run wá sọ pé a ah, ṣé torí a ah, nti sọ ni pé ẹni tí bá ń ṣàìsàn koran sọ ẹni tí bá ń ṣàìsàn ó lè fà wẹ́lẹ̀ ẹni tí ń ṣàìsàn náà bó ṣe ní lára tó má wulẹ̀ ta rẹ̀ ebi bọ́ ọba ajá ńgbà táyà à ń gbàwẹ̀ lọ́wọ́ tájọ́ gbà tó lára rí ọ̀yà tó ọdọ́gbọ́n wá yá tí gbogbo ọba gbàwẹ̀ mi bọ́ da nǹkan ẹgbà so jamaa táyìyàn bá yá ó lè fi àwẹ́lẹ̀ kò sì ṣẹlọ́hùn bákan náà ò ní pé a ti sọ ẹni tó ẹ pé àìsàn ti ń ṣe àìsàn tó lágbára ni tó ṣeé ṣe tá a rí pé àfẹ́ mọ̀wòsàn ẹ̀ òun náà kò ní gbọ́ àwẹ̀ bákan náà lárúgbó pé ah, mi ò mọ tó ṣe àwọn dádì ṣé tẹ̀ láti dára kò ní sọlọ́ mọ́ ni kìtì kò ní sọlọ́ mọ́ àwẹ̀ ni ò ní gbà mọ́ kò lágbára àti gbà mọ́ so kò ní gbà àwẹ̀ kò dẹ́ṣẹ̀ bákan náà òun tó wà ní pé obìnrin ńkọ́ obìnrin tó jẹ́ pé ó ń ṣe haib ló ń pè ní haib obìnrin tó ti ń ṣe nǹkan oṣù lásìkò tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yẹn irú obìnrin ọjọ́ tó bá fi ń ṣe nǹkan oṣù kò ní gbàwẹ̀ ọjọ́ mẹ́ta ni o ọjọ́ márùn ni o ọjọ́ méje ni o ọjọ́ mẹ́wàá ni o yóò fi ọjọ́ yẹn lẹ̀ kò ní gbààwẹ̀ ìyàwó aṣọ ọdọ àníhà ọlọ́run máa ń sọ káwọn fáwọn ẹni táwọn bá lọ tán wọn máa ń pàṣẹ káwọn ó gbà ṣùgbọ́n ní káwọn ò kírun padà kò ní kírun náà bí o ṣe ní omi lọ́wọ́ ni o ìjàn ni o tó fi lọ bí ẹ ń akọ yìí náà ni tí ó fà kọ́mọ kírun máa kú sùnmọ́ gbà wẹ̀ mọ́ tó bá ti ṣẹlẹ̀ báwọn títí tí tó fi di pé ẹ̀jẹ̀ yẹn máa irú obìnrin ò iye tó bá bọ́ sínú àwẹ̀ ń bẹ̀ yọ san padà ó túmọ̀ sí pé lásìkò yẹn ó lè máa jẹun ó lè máa jẹun mo fẹ́ fi nǹkan kan kùn lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn obìnrin tó pé wọ́n ń obìnrin tó yẹ pé ẹ̀jẹ̀ obi wà lára rẹ̀ tí wọn lè gba àwẹ̀ kọ̀ wá fẹ́ kí wọn èèyàn mọ̀ fún ọgbà ìpè àti gbọ́ ojú ń tì í tàbí pé ah, inú oṣù alápọ̀nì èèyàn gbọ́dọ̀ jẹun àárọ̀ tó wá máa ní kò ní lè jẹun lójú àwọn èèyàn àwọn àfẹ́ ẹ̀sìn sọ pé ẹ̀sìn wọn ò lè báyìí máa bí ọba ń jẹun jáwọ̀ èèyàn mọ̀ pé ti ń bẹnu

bẹ́ẹ̀ náà ni pé gẹ́gẹ́ bí n tàn sọ̀rọ̀ ò ní pé ká lọ wípé èèyàn láǹfààní àti fàwẹ́lẹ̀ tó bá jẹ́ nùfàfà yẹn ni pé obìnrin tó obi ó wà lára rẹ̀ bẹ́ẹ̀ náà wá ni obìnrin ti ń fọmọ lọ́yàn òun náà láǹfààní tó bá rí pé àsìkò tó ń ìnira ń bá òun tó mo bá ti fọyàn gbá yàrá ẹgbẹ́ tí wọ́n kó fún rẹ̀ lọ́ni fáwa ní ó kú ni ẹ̀sìn wa ní ẹ̀mí wa lòun nù tíṣẹ̀rí àwọn aṣọ gan ni ẹ̀mí ọmọ ni àtàláfíà rẹ̀ yídà àjẹ́ pé kọ́fà àwẹ̀lẹ̀ máa jẹun máa fún wọn lọ́yàn táwọn bá lọ tán tọba ní kápá àti gbagba padà gba ti sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ti lọ pé òǹtọ̀ láǹfààní àti mọ̀ṣẹ́ ìtọ́ àmú miskin kulla yawmi kọ́ mọ fún yàn lóúnjẹ lójoojúmọ́ ọlọ́ǹfààní rẹ̀ tọ́ba ṣe báwọn kò ní fàn kankan padà

látọ̀ ọ̀rọ̀ oyún tó ní tó bá ní kò mọ ẹgbàá a ti sọ fún wa o èèyàn nìkan ní dáhùn ah, mo lóyún mi lè gbà yàrá ó gbìyànjú tí ọba ti ṣe é gbà wọ́n sọ pé mo mara dalẹ̀ lọ́ọ̀rì jẹun bákan náà yẹn ara ṣe kí n sọ fún yín tá a bá nìkan ó tó wà tẹ́tí tẹ́tí sẹ́sùn ní wọn fẹ́ sàwé onínà ni ní ò lè dání mọ́ tó bá ti jẹ́ pé àwẹ̀ fẹ́ kó nira bá òun tọ́ náà láǹfààní àtijà kò sì ṣe lọ́hùn nítorí pé ìnira ti dé wà dọ̀rọ̀rọ̀ tùbí ìhùnmàdùrọ̀ kí ìnira bá ti dé èèwọ̀ ni kọ́ mọ́ gbàwẹ̀ ṣùgbọ́n ìnira ló dé yìí ó ti sọ pé wọ́n gbàwẹ̀ ẹ̀dẹ̀tọ́ fún un. eléyìí ni àwọn tẹ̀sán wa fi nírú àwọn ẹ̀tọ́ àṣọ yìí ẹ̀tọ́ ni fún wọn láti mọ́ gbà wọn ṣẹlọ́hún wọn láròjàre wọn ju ọlọ́hún kìí sẹ sẹ́ni tó wá pé ẹ̀gbọ́n gbà ìyàwó bọ̀dá ní gbọ́dọ̀ gbà á ọlọ́run forí jìn òun pẹ̀lú ọ̀rọ̀ bútọ̀ nsọ lẹ́nu èèyàn gbọ́dọ̀ gbìyànjú àti gbà ọlọ́run dákun mọ́ fìbí pa wá tọ́lọ́ ń bá wọn fìbí pọ́ tí ò sì sáwẹ̀ ńkọ́ ọlọ́run dákun wa adé aláàzọ̀wájá kó fún alágbọ̀yé a ti wa yìí hàdà wa rahmatulahi wa barakatu.